purchase your tracks today. ẹ ti mọ̀ pé tí bá ti jáde tí bá ti gbé gèlè mi báyìí a ó tún ti ń ṣẹlẹ̀ nìyẹn níbo la wà a wà ní ìlú Abẹ́òkúta kí ló ń ṣẹlẹ̀ ní ìlú Abẹ́òkúta à ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí honourable Dr. Oladipupo Adebutu wọ́n pé sixty hey ẹ̀yin tèmi nílé ẹ ní láti rí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń bíbá ilé ni ẹ wo tẹgan ní o èmi tí mo ti wọlé tí mo ti jáde mo ti mọ gbogbo nǹkan tí mo rí torí ẹ̀ náà mo ṣe wá ń fi ara balẹ̀ sọ fún gbogbo ẹ̀yin tó ń wò mí lé pé ẹ jókòó ẹ má yí kúrò lórí Orísun ẹ jẹ́ ká wo bí ayẹyẹ ọjọ́ ìbí honourable doctor Ọládipúpọ̀ Adébùtú bí ó ṣe lọ ẹ wo àwọn lọ́balọ́ba àwọn oníjòyè níjòyè àwọn wo gan lẹ́ẹ̀mọ́lẹ́ ayé yìí tó tóbi léèyàn tí wọ́n sì ń Àyìnkẹ́ Dayọ̀ Kújẹ́rẹ́ náà ni ẹ jẹ́ ká rìn ká ẹ máa bá mi ká lọ. sọ fún wa nípa Honourable Adébùtúmà. Ah, àwọn nǹkan tí èèyàn lè sọ ń pa Honourable Adébùtú ó pọ̀ jaburata àmọ́ nínú gbogbo bọ́n ṣe jẹ́ bọ́n ṣe tó wọ́n jẹ́ aláàánú èèyàn wọ́n jẹ́ ẹni tí ó máa ń ṣètọrẹ wọ́n jẹ́ ẹni tó kóyàn mọ́ra wọ́n jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ẹ wo ọ̀rọ̀ pọ̀ torí pé kí ni igi ńlá ni wọ́n. ọ̀gá bíi bàbá ló jẹ́ sí mi èèyàn gidi ni kò sí ọ̀rọ̀ ò lè ròyìn Ládi Adébútú èèyàn pàtàkì ni kí Ọlọ́run kó bá mi fún wọn ní ẹ̀mí gígùn àtàlàáfíà. first and foremost mo respect the grace of God in his life ìyẹn ni the, the ultimate òun dẹ̀ náà fi kọ́ gbogbo àwọn ọmọ so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé à ń gbé ìgbé ayé ìrọ̀rùn nítorí ìgbẹ́kẹ̀lé wa nínú Ọlọ́run. wọ́n jẹ́ ẹ̀kan tó yẹ pé eh, wọ́n ń lawọ́ gan-an ìwà wọn dẹ̀ da ọ̀n dẹ̀ mọ́wọ́ tán ná so gbogbo èèyàn tó wà ní agbègbè wọn ló nífẹ̀ẹ́ wọn so kọ́ tí mo mọ̀ ń pa wọn nìyẹn. kí lẹ lè sọ fún wa nípa honourable. Um, Honorable is a good man. At least I've known him for a very long time now. Mo ti oti oti ó ti and mímọ̀ bí mo ṣe máa sọ́bọ̀ àtìgbà tí mo he has been a blessing to everyone around him yes ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ọ̀ kì í fẹ́ èèyàn tó bá àwọn èèyàn tó bá lack anything he's always ready to help. honourable ọ̀gá mi ni ara àwọn state exco ní pdp ni mí so èèyàn dáadáa ọmọlúàbí tí gbogbo wa ń hòpù pé kọ́lọ́n bá wa gbé wọn kọ́ di governor. ní year, 2023. twenty three kọ́lọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ torí àwọn tí ìdí gómìnà wọn ti ń ṣe ju gómìnà lọ fún wa he's a man to celebrate okay. always. wọ́n jẹ́ bí grandpa sí mi my grandpa he's been there is also my dad's dad. My daddy's dad, yes. baba mi baba. Ẹ wò wọ́n látòrí délẹ̀, ah, ah. kí ló ṣẹlẹ̀? Ó pọ̀ dànù. Ṣálàfíà lẹwà. Yà àlàáfíà la wà. Mo mọ̀ pé ẹ wá bá olóríire yọ ni. Kí lẹ ti rí ayẹyẹ yìí sí? Ah, ó wà very interesting àti ó dùn dáadáa. Bàbá wa Ebenezer Obey ló ń kọrin lọ́wọ́ kí lẹ rí sórí wọn. Only one. bẹ́ẹ̀. orí wọn náà only one. wọn ṣe dáadáa. ṣé ti jẹun. tí bá sọ pé kẹ́ sọ ìmúra yín láti òkè délẹ̀ kí lẹ wọ̀. Um, gèlè pẹ̀lú lace mo lo trimmings so. honourable lákọ̀ọ́kọ́ èèyàn ọlọ́run ni ọmọ ìjọ mímọ́ ni torí ẹ̀ la fi wà ń bílẹ̀ ni ó yẹ tó ń jẹ́ òṣèlú ńlá aláàánú ènìyàn ẹ̀gbọ́n mi pàtàkì àdúrà mi pé kọ́lọ́ kó fún lẹ́mìí kíkún àtàlàáfíà kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ayé ẹ ṣe. kí tó jẹ́ kẹ́ máa lọ ẹ bá mi pa òwe yorùbá kan kẹ́dẹ̀ bá mi sọ ìtumọ̀ ẹ̀ fáwọn ará lẹ́sà. wẹ́ òwe yorùbá wọ́n ní tí òkété bá dàgbà ọmú ọmọ ẹ̀ ló ń mu. tí bá sọ pé kẹ́ pa òwe kan kẹ́dẹ̀ sọ ìtumọ̀ ẹ̀ fáwọn aráalé òwe wo lẹ máa pa. Eh, ọbẹ̀ tó dùn. owó ló pa bẹ́yìn náà ṣe rí lé nìyá. bẹ́ẹ̀ ni owó ló pa. tó bá yẹ èyí ṣe dùn tó yìí. owó ni o mílíọ̀nsì ni o ẹni ńlá ló dẹ̀ ń ṣe nǹkan ńlá. ó wù nìyẹn lọ́ọ̀kan o tó bá máa gún mi lójú ṣebí mo ti rí látọ̀ọ̀kan ẹ̀jẹ̀ ń yàgò fún igi gogoro má gún mi lójú òkèrè sóun láti kẹ́ sọ ìtumọ̀ ẹ̀ fún mi èwo máa sọ. gbogbo nǹkan tó ń dán kan ni wúrà. it's not all that glitters that is gold. ẹ eh, tá a bá sọ pé gbogbo nǹkan tó ń dán kan ni wúrà ìmọ̀ràn ó lẹ́lẹ̀ fún àwọn tó ń wò wá nílé nípa gbogbo nǹkan tó ń dán kan ni wúrà. tí eh, ìmọ̀ràn tí mo lè fún ni pé eh, kéèyàn máa wo ìta nǹkan inú gangan ló máa ta ẹlòmíì dá ó dára lójú bọ̀ inú ẹ̀ ṣókùnkùn so inú gangan ló máa ta then ìgbà míì àwọn àwọn àwọn obìnrin míì wọ́n á rẹwà lójú àmọ́ kò ní sí nǹkan kan lọ́pọlọ wọn especially àwọn àwọn ọkùnrin tó bá fẹ́ gbéyàwó àtàwọn obìnrin náà kọ́ máa lọ máa fẹ́ àwọn ọkùnrin oní swaga oní kínní. ẹ fẹ́ sọ fún mi sí i pé tí ọkùnrin kan bá dẹ̀ dé sí dáadáa rí pé owó sọ̀ọ́sà pò ẹ̀ ẹ̀ ní tẹ̀lé àbí gbogbo nǹkan tó ń dọ́kọ́ ni wúrà àbí àbí lẹ́yìn owó owó ni. sókè ṣe ti bẹ ṣe ń sọ̀rọ̀ kò sí wàhálà èmi á máa máa retí láti wò lórí stage lẹ́nu thank you so very much. thank you. mo jẹ́ olùṣọ́ àgùntàn wọn ìjọ́ọ̀ṣì mi ni wọ́n ti ń ṣẹ̀sìn wọ́n sì jẹ́ bàbá àjọ mi ẹ̀ẹ́tọ́ lọ́run fún lórí ọ̀fẹ́ tó sì joyè lọ rẹpẹtẹ ní nàìjíríà ń bí ó tún jẹ ti fẹ̀ ọ̀dọ̀ ọ̀dọ́ lé gbogbo ilẹ̀ yorùbá èèyàn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì mo ní láti wá torí pé ó kàn mí gbọ̀ngbọ̀n nítorí pé ó kàn mí gbọ̀ngbọ̀n yẹn torí ẹ̀ gangan ni mo ṣe wà lórí ìjókòó yìí. báwo lẹ ṣe rí ìhùwàsí ọ̀nàrẹ́bù adébùtú báwo lẹ ṣe rí ìṣesí wọn. Ah, wọn nífẹ̀ẹ́ sí ìyàn o wọn nífẹ̀ẹ́ sí ìyàn but wọn kò fara mọ́ ààrẹ jẹ ìyẹn yẹn mo rí yẹn wọn ò fara mọ́ ààrẹ jẹ wọ́n sì fẹ́ wọ́n ń dùn wípé bóyá bí mẹ̀kúnnù wọn wọn kó lè rọ́wọ́ yọ káwọn náà jẹ́ èèyàn wọ́n dùn àmọ́ nítorí pé wọn ò tí ì dé àyè kan tó sì jẹ́ pé mo gbàgbọ́ pé wọ́n á débẹ̀ tí wọ́n bá débẹ̀ ohun gbogbo tí wọ́n fẹ́ ṣe yẹn wọ́n á lè ṣe é fún ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń ṣe fún èèyàn díẹ̀ àwọn díẹ̀ tí mo sọ yẹn náà bóyá bíi five hundred thousand ipos nísìnyí ó ń jàǹfààní wọn bọ̀ tí wọ́n bá débẹ̀ wọ́n lè ṣe jù bẹ́ẹ̀ lọ. báyìí bá ṣe ń yí ìṣọ̀lá ká máa bá wọn yí ọgbọ́n pàlá ti tún fáìnàlì ó ti kúrò ní ìtàtijọ́ ìṣọ̀lá tún dé mú sí ilé àìdá mi joshua ó ẹjọ́ ẹ bá mi dà lọ́lẹ̀ ìyá mọ́sá. lára àwọn orin tá a máa retí látọ̀dọ̀ yín nìyẹn. lágbára ọlọ́run wọ́n máa retí àpàlà fàájì tó ń bọ̀ lọ́nà nílé aláìpẹ́ yìí. dádì ọ̀nàrẹ́bù adébù tí wọ́n ṣe bí lẹ́nì mo mọ̀ wípé tẹ́fì wà ń bí lẹ́nì á wípé èèyàn yín tímọ́tímọ́ ni wọ́n kí lẹ lè sọ fún wa ṣókí nípa wọn sà. ọ̀nàrẹ́bù láti ọlátúndé àgbàkẹ́ gbọ́baníyì ọmọ tó bá bí ń dáadáa ó di dandan kó jọmọ dáadáa mo bá wọn dúpẹ́ nídìílé tó ti jáde gbogbo orin tó yẹ kó máa jáde lẹ́nu àgbákin ojú pé bàbá mi ò ṣeun òbí mi sì léèrè. ké ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan téèyàn ti ń ṣe nígbà tó wà ní age of thirty forty even fifty ó láti yàgò fún for him to live a very fulfilled life so ìkọ́ bá wa ṣe ń dàgbà sí ni àwọn àwọn nǹkan tí Ọlọ́run gbé sínú ara wa ló máa máa drop so and the more tí àwọn nǹkan yẹn bá ti ń drop lára náà máa máa kọ oríṣiríṣi olóṣèṣe pàtàkì kéèyàn máa tọ́jú ara ẹni lásìkò because the only greatest asset tá ẹ̀dá nílé ayé yìí is his health whatever you have you have billions of dollars you have multiple houses and the rest the ultimate is your good health. kọ́lọ́ ń bá wa dẹ́mi wọn sí kọ́lọ́ ń fún ọlẹ́mi gúngùn he is my good father and a good uh, brother to me. Uh, and uh, he always meant ah uh, he's my mentor ẹ tẹ́ pé mo like e gan ni so mo fi ẹ̀mí gígùn tọrọ fún wọn and uh, a pọ̀ tá a wá láti London torí nǹkan tó ń ṣẹlẹ̀ we are more than one hundred and something so a wá ṣe àjọyọ̀ fún honourable Ládipúpọ̀ Adépèjú. ilé ayé kò gbà kọ́lékọ́lé mo ní ilé ayé kò gba kólékólé tálákà lórí ó lè dá lọ́rọ̀ bódọ̀lá òun àbá ṣe là ó ròyìn tó bá rí jẹ fọmọlá àbẹ́yì jẹ. mo rí bá mo rí bàbá bá rẹ bàbá wa tí mo fi tòótò dárúkọ wọn ọmọ ò pé bàbá ẹ̀ lórúkọ chief commander Ebenezer Obey ìbẹ̀rù lọ́tà Musiliu ọ̀dọ́mọdé ìwújú ló máa bà yẹn lówe níbi tọ́lọ́gbò ń sọ̀rọ̀ ìkúté ilé ò torí sọ sí i. ọ̀nàbù ti ń dàgbà lọ àwa ni ọmọ ẹ̀ àdúrà ni pé ká pẹ́ láyé ká bà lè tọ́jú ẹ̀. I wish him long life. Sorry, I not really understand Yorùbá. Mo ṣàdúrà fún Honourable Lado pé ẹ̀mí tó ṣe sixty a ṣe seventy a ṣe eighty a ṣe ninety a ṣe hundred a dẹ̀ tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Mo gbàdúrà wípé Ọlọ́run tó sọ wọn di ìwòyí á sọ wọn kọjá ọdún yìí o á sọ wọn ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ní orúkọ Jésù àwọn ọmọ mi wà láyé ọlọ́run á dẹ̀ fún wọn ní àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ ju gbogbo ẹ lọ nǹkan tí ó wù wọn lọ́kàn ọlọ́run á yọ̀ǹda fún wọn. gbogbo ohun tó fẹ́ ní dáadáa ọ̀run fàṣẹ sí jésù olúwa wa. ṣàdúrà fẹ́mi náà sà. olóòtú á dára fún yín ọkàn rere tẹ́ ẹ bá fẹ́ kò ní dọ̀tá yín. àmín afọ́jú tó rẹ sinimá ariwo ló lọ gbọ́ yẹyẹ kò lè ní kíní kan inú ilé bá dá adẹ́tẹ̀yà ni agbéra ẹ̀ àyànfà ń ga nínú ilé a kò sẹ́ni tó dára ń gbé òun nínú ẹgbẹ́ mọ́. In the land, the 26 of ní buhari. ṣáájú ọmọ sọmọdúnwó ìgbà ń bá jọ́lẹ̀ ní ìgbòho lọ. ṣáájú ọmọ ṣáájú ọmọ ṣáájú ọmọ sọmọdúnwó. má parọ́ àwọn èèyàn jankan-jankan wọ́n pọ̀ ń bíba ilé ní tí wọ́n wá yẹ́ ọ̀nàrẹ́bù adébútú sí i wo ká ṣáà máa ṣe dáadáa bí mo ṣe máa ń sọ Ayíkẹ́dé Ọ̀kújọ́rẹ̀ lórúkọ tèmi ká àti dùnú ká pàdé ní ọjọ́ mi lórí amóhùnmáwòrán yín tẹ́ ẹ nífẹ̀ẹ́ jùlọ Orísun ẹ mi lórí IG at Ayíkẹ́dé Ọ̀kújọ́rẹ̀ ẹ like page mi lórí Facebook Ayíkẹ́dé Ọ̀kújọ́rẹ̀ náà ni ó dàbọ̀.